Àwòrán kejìdínlógójì. Jésù yóò tún padà wá. Ní ọjọ́ kan, Jésù Olúwa yóò padà wá sí ayé yìí láti ọ̀run gẹ́gẹ́ bí ó ti ṣe ìlérí. Yóò padà lójijì nígbà tí àwọn ènìyàn kò retí rẹ̀. Àwọn onígbàgbọ́ tí ó ti kú yóò jíǹde láti inú ibojì, wọ́n sì lọ láti pàdé rẹ̀. Àwọn tí ó sì wà láàyè yóò darapọ̀ mọ́ wọn pẹ̀lú ara titun gbogbo wọn yóò parapọ̀ láti pàdé Jésù ní àwọsánmọ̀ wọn ó wà pẹ̀lú rẹ̀ ní ọ̀run títí láéláé àwọn aláìgbàgbọ́ kò ní lè bá wọn lọ wọn yóò máa dúró de ìdájọ́ Ọlọ́run tí ó ń bọ̀ a kò mọ ìgbà tí Jésù yóò padà wá ṣùgbọ́n ní ìgbà gbogbo a ní láti máa fi ojú sọ́nà ní ìgbáradì ṣé ìwọ náà múra tán láti pàdé rẹ̀ bí ó bá dé lónìí ẹ̀kọ́ kọkàndínlógójì